It is a break news. Yoruba Sovereign Nation struggle. The journey so far. This very Sunday, 25th June 2023. Ẹ pàdé Dr. Aliu àti Bàbá Àròpọ̀ Ire lórí ìkànnì Yorùbá Kingdom TV ní dèdè agogo mẹ́wàá ìrọ̀lẹ́ ilẹ̀ Yorùbá tíà nígbà tí ó máa fọ̀rọ̀ jómi tó rọrọ̀ tí ó mọ nà béèrè kalẹ̀ tí wọ́n mọ tu yẹ́pẹ́ yẹ́pẹ́ ń bọ̀ àti ń bọ̀ ń bọ̀ àbàdé ń bọ̀ à ń lọ gan-an <laughs> ẹgbẹ́ fara fẹ́bi fojúlùmọ̀ wípé agogo mẹ́fà yóò lákàkì. <laughs>